onim abọ ti di onígbàgbọ́ ọba ti di onígbàgbọ́ ọlọ́run ti darí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìọ̀ ẹ̀mí ọlọ́run iṣẹ́ ìgbé inú ọkàn rẹ̀ ọmọ ọlọ́run rọ iṣẹ́ ọtí jẹ́ ọgbọ̀n ẹ̀ṣẹ̀ tàtijọ́ sí ọ̀sán ìtẹ́lẹ̀ jésù ọ̀ní ọkàn titun ìwà rẹ̀ sẹ́yìn di titun nínú ìwé ọlọ́run ọlọ́run wí bí a ṣẹ̀ṣẹ̀ lo ìgbésí ayé ra ọ̀ní mímọ́ rí ọlọ́run bó ṣẹ̀ṣẹ̀ ṣe pé nro ṣe ọpẹ́ ra à ń láti ṣe mí mọ́ àbámọ́ tẹ̀lé ọ̀nà rìn àmọ́ sí gbogbo nínú yìí pé a kì í ṣe ọmọ rìn nítòótọ́ ó bá níra jí à ń láti ń kó lóní sọ́yìn tàbí ká san owó rìn yóò wù ká ta èyẹ ká ṣe rù sí i èyẹ ká rẹ́ni jẹ èsàn yẹ ká ṣobo tàbí ká ṣolé gbogbo ọgbọ́n ọlọ́run ló ṣiyan pátápátá èso ìfẹ́ ká woná tàbí ká ṣe gbéraga tàbí ká ṣe ìjú kòkòrò èso ìyẹ ká ṣe apàràrà lára nírúfẹ́ mímọ́ ọtí tàbí fífa kókò tàbí fífa ṣìgá gbogbo ara rẹ̀ tí ọlọ́run rí ṣe ẹ̀mí ọlọ́run iṣan ìgbé bẹ́ẹ̀ ilé ọlọ́run rí ara rẹ̀ ṣe ọba béèrè lọ́wọ́ ọlọ́run á ràn ọ́ lọ́wọ́ láti ṣẹ́wọ́ gbogbo burúkú ọ ṣe kọ̀yìn ọ ní láti ṣiṣẹ́ kọ́ rí wa tọ́jú ọni rẹ̀ nàyìn ọ̀yà kan ti tó ọkọ kan sàn ti tó èsàn láti ṣe olóòtọ́ síra yín kọ́ ọmọ rẹ̀ bí a ṣe gba Jésù gbọ́ kọ́ bí a ṣe ṣe tẹ̀lé ọ̀nà Ọlọ́run ó yẹ kíkọ́ gba Jésù gbọ́ jọ péjọ àjọsìn Ọlọ́run iṣẹ́ gbogbo nígbàgbọ́ rin láti wàásù ìhìn rere ti Jésù wí sí gbogbo ọlọ́ọ̀bá sáà tí ọ rí bọ́n ṣe ṣe ọ́ di ọmọ Ọlọ́run ọlọ́run fẹ́ kọ́ afọ́síù nígbà gbogbo lójoojúmọ́ wíhàn níbi iná rẹ̀ bá dún àti ìbọ̀ bá sẹ́fẹ̀ kí ràn ọ́ lọ́wọ́ wá wíhàn ìgbà gbogbo rí lọ́dọ̀ rẹ̀ gbogbo ó sìn ọ̀dọ̀ rìnrìn tí rá òrì jí ojú rọ òrì sàn ìjìyàn àgbẹ̀nà ìwù òǹròhún àìmí àìmí ọwọ́ ríro yẹ ká ti dúpẹ́ fún gbogbo irun náà ó yẹ ká dúpẹ́ fún irun jẹra ká ti bẹ̀rẹ̀ sí í jíjẹ à ń láti gbé ọkàn rà lé ìkànṣe pé wàhálà tàbí àìsàn bàbá ó mọ̀ pé gbogbo yín ó bá akọ̀yìn àmọ́ ọkàn rà lé nínú òrin ó mú agbára rin hàn níbi Jésù kú asánjínde kó nìna ó kù irú agbára nǹkan òrò ń fẹ́ máa ran à lọ́wọ́ pẹ̀lú agbára yìí á fún sùúrù àti ìná ẹ yẹ kí ní bá rárá torí ó lágbára gbọ́n ẹ̀mí èṣù rẹ̀ àti gbogbo ọ nínú yìí gbọ́kàn rẹ̀ lé àsàn ìtọ́jú rẹ̀ jésù fẹ́ràn rà tó bẹ́ẹ̀ gẹ́ ó ti ń bẹ́ẹ̀ mú ẹ̀mí ara rìn kó à níbà iṣẹ́ ọ̀tá rìn torí eléyìí aláti fẹ́ràn rìn pẹ̀lú gbogbo ọkàn ra aláti fẹ́ràn ọ̀lọ́kù náà ìkànsán ṣe pé ọ̀húnwá ìṣìyànṣíà ìwà ara láti ṣe fẹ́ ti jésù nínú ilé àwìn oyi ká fẹ́ràn ọ̀tá ara náà kò bá sẹ́ ń ṣe ìhó burú síá ká ṣe ìhun rere dípò rẹ̀ a ó ṣe eléyìí ní bàbá ní ìfẹ́ ọlọ́run nínú ọkàn rà